له الملك وله الحمد وهو على كل شيء قدير أشهد أن محمدا عبده ورسوله القائل بأبي ذر الكفاية في الإمارة يا أبا ذر إني أراك ضعيفا وإني أحب لك ما أحب لنفسي لا تأمرن على اثنين وفي رواية قلت يا رسول الله ألا تستعملني فضرب بيده على منكبي ثم قال يا ذا ذر إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها أخرجه مسلم في رواية عن أبي هريرة رضي الله عنه في صحيح البخاري أن رسول الله صلى الله عليه وسلم قال إنكم ستحرصون على الإمارة وستكون ندامة ندامة يوم القيامة صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عما بعد عباد الله أوصيكم بتقوى الله والسمع والطاعة لأئمتكم فإن فيها خير كثير في هذه الأمة هكذا أمرنا الله ورسوله وأئمة الدين أهل السنة والجماعة قال الإمام إسماعيل الأسبهاني رحمه الله ومن السنة السمع والطاعة لولاية الأمر أبرارا كانوا أو جارا وقال الإمام أحمد بن حنبل أجمع سبعون رجلا من التابعين وأئمة المسلمين وفقهاء الأمصار على أن السنة التي توفي عليها رسول الله صلى الله عليه وسلم ولا يخرج على الأمراء بالسيف وإن جاءوا وقال أحمد أيضا رحمه الله والسمع والطاعة للأئمة فيما يحب الله ويرضى عباد الله عليكم بالصبر على جواب السلطان وعدم وعدم صدقهم قال من رأى من من أمره شيئا يكرهه فليصبر أخرجه مسلم قال وقال أنس بن مالك رضي الله عنه نهانا كبراءنا من أصحاب رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أمراءكم ولا تمشوهم ولا تبغضوهم واتقوا الله واصبروا فإن الأمر قريبا قال أبو الدرداء إن أول نفاق المرء طعنه على إمامه وقال أيضا إياكم ولعن الغلاة فإن لعنهم الحالقة وبغضهم العاقرة قيل يا أبا جداه فكيف نسمع إذا رأينا منهم ما لا نحب قال اصبروا فإن الله سيخير لكم قال أبو إدريس الحولاني رحمه الله إياكم والطعن على الأئمة فإن الطعن عليهم هي الحالقة حالقة الدين ألا إن الطائنون هم الغائبون وشرار الأشرار قال معروف كرخي رحمه الله من لعن إمامه قائم عدله عباد الله اعلموا أن الدعاء للسلطان من السنة قال الإمام أحمد رحمه الله لو كان لنا دعوة مستجابة لدعونا بها للسلطان وقال أيضا وإني لأعلم له بيت الأمير للتشديد والتوفيق في الليل والنهار والتأييد وأرى له ذلك واجبا عليه وقال الفقيه بن عياض رحمه الله لو كان لي دعوة مستجابة ما صيبتها إلا بالإمام في له وكيف ذلك يا أبا علي قال متى صيبتها بنفس لم تجدني ومتى صيبتها بالإمام فصلاة الإمام صلاة للعباد وللبلاد هذا أخبركم لهم ọba ogun àgbà ńlá ayé ọ̀pọ̀ ìfọ́nà ọba lẹ́ẹ̀kan sí i ọba tó ṣe pé òun ni máa ń gbé ẹ̀dá sí orí ipò òun ni sì máa ń yọ ẹ̀dá kúrò níbẹ̀ òun ni máa ń gbé ipò lẹ́dá lọ́wọ́ òun náà ní sì máa ń gba ipò lọ́wọ́ ẹ̀dá òun lọ́ba tó jẹ́ alágbára lórí ohun tó bá wù agbé agbára lẹ́nu tó bá wù lọ́wọ́ bákan náà ní sì máa ń yẹ pẹ̀lú ẹni tó bá wù. torí pé ọwọ́ rẹ̀ ní wà ọwọ́ rẹ̀ wà a sì máa pé ọlọ́run agbára gbogbo nǹkan. àsọyìn ọlọ́run bá nínú ìjọsìn kò sóró kó fún òun ló ní kápá òun ló sì lọ́pẹ́ òun ló sì jẹ́ alágbára lórí gbogbo nǹkan. ànábì ẹ̀wùsọ̀ ọlọ́run bá ní sí ìṣiṣẹ́ ọlọ́run bá sì ní ẹni tó sọ fún àpáwà nípa ìmọ̀ ìmú ipò pé mo fẹ́ sọ ṣáájú mo fẹ́ sọ ṣáájú mo fẹ́ sọ ṣáájú wọ́n sọ fún àfa àwa àbújá pé ìrìn bàbá ẹ̀dá mo yọ lẹ́ni tó ń tẹ ọ̀lẹ́ ní ọ̀wọ́. Ihun tí mo sì nífẹ̀ẹ́ fún ọ, òun ní àwọn onífẹ̀ẹ́ sẹ́ni sẹ́ni ara mi. Má sì jẹ́ nìkan tó ṣe pé ọkùnrin aṣọ lórí fèèyàn méjì méjì èèyàn mẹ́ta. Ilé wa mi. Àfa àbújá sọ pé mo sọ pé ìlú sí ọlọ́wọ́ ọba sóò ní ìdìmí náà ṣiṣẹ́ ní kí ìjọ sáájú láwọn ipò ká olùsí ọlọ́wọ́ bá wá bá wá fọwọ́ òun ó gbá òun léjì ká mú ó fọwọ́ rẹ̀ bá òun léjì ká mú náà wá sọ báyìí ìrẹ́ bàbá tó mo yọ lẹ́ni tó tẹ̀ kéèyàn sì wà ní ipò aṣáájú àmọ́ ẹ̀tọ́ wà lágbára mi bákan náà ipò aṣáájú ní ìtọ́balẹ́jọ́ ògbéra aburú ńlá ni ìbámọ̀ má ṣe ní màmá padà gbẹ̀yẹ aláwa rẹ̀ ní kí n tọ́ ṣáájú láyé ní má padà gbẹ̀yẹ àyà àfẹni tó bá gba ipò aṣáájú tó gbà dáadáa tó sì lò ó sí ìtọ́jà ilé ìdókò ilé ìtọ́wá mìíràn tí a fọ àwọn àbúrò pápá lọ́tọ̀dẹ̀ ó ní mo ń sọ ọlọ́run bá sọ báyìí pé dájúdájú ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ máa jẹ́ nìkan tó tọrọ ipò aṣáájú ọ̀fẹ́ yà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò máa gbé ipò aṣáájú ẹ lọ́ọ́ mọ̀ pé ìbámu má ṣe yóò padà jẹ́ òun tó bá ti jẹ́ gbèdà ìṣe àti àti gbogbo àwọn tó bá fi ṣe tó fi di eléyìí nípa tó gbogbo àwọn tó bá jẹ́ aṣáájú wa yálà nínú tẹ̀sílẹ̀ tàbí táyé ìtẹ̀lé àṣẹ wọn wọn máa pa á láṣẹ rẹ kíká tẹ̀lé wọn ìtẹ̀lé àṣẹ wọn nítẹ̀sí lórí tó pọ̀ wá àwọn mọ̀ yìí gẹ́gẹ́ báyìí lọ́rùn bá ṣe pa wá láṣẹ rẹ gẹ́gẹ́ báyìí ní àlejò Muhammad sallallahu alaihi wasallam ló ṣe pa wá láṣẹ rẹ bẹ́ẹ̀ sì ni àwọn àfẹ́sì tó jẹ́ alùsùnà wàlùjọ̀mọ́ à làwọn náà pa wá láti rẹ̀ tó ká tẹ̀lé àti àwọn aṣáájú ọlọ́run bá ní pé yá yọ ìgbẹ̀bí náà àmọ́nù àfihàn lọ àwọn àfihàn rọ̀ṣúlá ọ̀gbìn àwọn ìmíǹkọ̀m ọlọ́run bá ní pé mo pé ẹ ní olùgbàgbọ́ òdodo kẹtẹ̀lé àṣẹ ní kẹsìtì láti ànẹ́bí mi kẹsì tẹ̀lé àwọn aṣáájú yín àwọn olùmọ̀ wọ́n ní olùlẹ̀ amọ́ àwọn nẹ́ẹ̀sì ni àwọn tó jẹ́ àwọn olùmọ̀ àti àwọn olùpàṣẹ ẹni tó bá bá rẹ̀ nípò àṣẹ àtẹ̀lé àṣẹ wọn nígbà tí ọba ti yàgbà kí lọ́wọ́ ọba wí bí nàlẹ́bí sọ ẹni ọba jẹ́ olùmọ̀ ẹ̀sìn ohun tó bá pa wá tó bá ní àṣẹ kátẹ̀lé nígbà tí ọba ti yàgbà kí lọ́wọ́ ọba wí bí nàlẹ́bí sọ bákan náà àfáwà Ismail àṣìlẹ̀ dání wọ́n sàlàyé fún wa nípa pé nínú súnnà náà ni ìmá tẹ̀lú lórí ìmá gbọ́ọ̀sùn lórí lẹ́nu sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ olórí ni o kódà ọjẹ́ ni eré ni àbọ̀jẹ́ ni ikú àbáwá nínú àdéhùjẹ́tù ìbàyà ni màjá ní ìdíkejì ní ojú rẹ̀ five hundred fifty nine àfàwà ahmed muhammed àdìpẹ́ ìmọ̀ọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin nínú islam wọ́n bí wọn ní one sixty four wọ́n kó ní two forty one wọ́n sàlàyé pé láti bá ọ̀rọ̀ sẹ̀lẹ̀ òun náà rọ́jò rẹ̀ mílẹ̀ tààmì àyìn àwọn àádọ́rin èèyàn iná ló kójọ nínú àwọn tó bá wọn sàábé láyé àtàwọn àfáẹ́sì àtàwọn alágbọ̀yé ẹ̀sìn nínú ìlú ni wọ́n kójọ lórí ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí pé anna sunnata lẹ́bi ìdìbò fìyà ní ìhà rasulullah sallallahu alaihi wasallam orí ìgbàlà èyí tó ń sọ náà bá kúlé lórí nínú ọ̀sìn òun náà ni pé wọ̀lá ayọ́kùnrin alẹ́ ìmọ̀ràn sẹ́yìn wà níjọ́ o fẹ́ẹ̀ gbọ́dọ̀ wo báwọn ṣáájú ní òun ṣe kẹta ẹwà lẹ́yìn ọba wa jà ẹ̀bà gbé ìjà ẹ̀bà lẹ́yìn ọba bá wa jà ẹ̀gbọ́dọ̀ síbẹ̀ nítorí ká máa sọ eléyìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò tó ṣe pé tí ń bọ̀ wá díẹ̀ díẹ̀ nípa àwọn òṣèlú wa àwọn ipò yìí a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ẹ̀ àwọn tí bá ń bẹ ń bẹ a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pa á máa bú wọn á máa ṣépè ní wọn á máa fẹ́rẹ̀ yẹ̀dẹ̀rẹ́ wọn nínú Islam ìwò o ṣe ilé ipá wa wò wọn jà wọ́n sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ṣíṣe òun náà nípa àgbọ́dọ̀ gbé ọwọ́ ọ̀dà lé àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ aṣáájú wa kódà kí wọ́n sí wa àfàwọn àwọn tó sọ nínú ọ̀rọ̀ mi pé wàsámà wàsá ìrìnà ìmá ìmá gbọ́ ìmá tẹ̀lé ń bẹ fún àwọn aṣáájú yìí fi máa yọ lọ àwọn yọ̀tọ̀ nínú nǹkan tí ọlọ́run ọba bá yọ́nú sí nínú nǹkan tí ọlọ́run bá bá nífẹ̀ẹ́ àti nǹkan tó bá yọ́nú sí ẹ tẹ̀lé wọn ọ̀rọ̀ nínú ní ìdíkejì ní ojú ìwé twenty one àti sẹ́rù sọ́nà ìmàlùbáhání ní ojú ìwé táàtì rẹ̀ àwọn tá a jẹ́ òsàn ọlọ́run agbọ́dọ̀ ṣe sòwò púpọ̀ gan-an àwọn tá a bá jẹ́ mùsùlùmí lórí àbòsí táwọn aṣáájú bá ṣe fún wa a sì gbọ́dọ̀ máa fún wọn èèwọ̀ nínú Islam kódà kí wọ́n jẹ́ àwọn olórí fún wa láyé ọba àlú èèwọ̀ ní ká máa kù ẹni tó jẹ́ gómìnà ìlú àgbọ̀dọ̀ máa wù chairman ìlú èèwọ̀ ni kódà sí mọ́ àdúgbò olórí wa ni àgbọ̀dọ̀ máa wù nínú islam lásán yàtọ̀ sí wọn táwa dé bá láwùjọ wa tí wọ́n fi sí wa lẹ́nu nàbí wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé wọn rọ àmì àmì ìṣe àmì ìtura ó ẹni yòówù tó bá rí lọ́dọ̀ ẹni tó jẹ́ aṣáájú rẹ̀ ni mo tọ́ka kọ́ wà ní yẹ́sì kó sì sùúrù lórí ẹni o ó ṣe sùúrù lórí ẹni o àfa àbùkọ́rí àti àfa àmúsùn ló gbé àdìsí náà jáde àfa àbùkọ́rí gbé jáde ní àdìsí six thousand seven hundred and twenty two nígbà tí àfa àmúsùn gbé jáde ní àdìsí one thousand eight hundred and forty nine àfa wa lẹ́sọ̀ ọmọ mọ́lì kì sọ́ba ìgbé mẹ́hánà kòbàrà àná kòbàrà àná min ashabi rasulillah àwọn aṣáájú wa نهانا كبراؤنا من أصحاب رسول الله صلى الله عليه وسلم لا تسبوا مراءهم àwọn aṣáájú wa kọ̀ fún wa amẹ́sọ̀ ọmọ márìkì ní sọ̀rọ̀ yóò ọ̀kan náà àwọn sàbí ànẹ́bì ní sọ̀rọ̀ lọ sọ́jà ọmọdé ànẹ́bì ní ṣe ogún ọdún lọ́wọ́ àtàlẹ́ ní ipò lórílẹ̀ èdè ọmọ ọdún mẹ́wàá lọ́wọ́ tí dé mọ̀jìnnà ọdún mẹ́wàá sí ti kú lórílẹ̀ ayé ọmọ ogún ọdún ni àwọn àgbà a máa

wọ́n sọ bí àlẹ́bí sọ pé ẹ má kó àwọn aṣáájú yín wọ́lá ẹ̀kúṣú hàn ẹ sì má jẹ́ nìkẹ́tẹ́ ìpẹ́ rẹ̀ wọ́n jẹ́ o wọ́lá ẹ̀kúdú hàn ẹ sì má jẹ́ nìkẹ́tẹ́ máa bínú wọn wọ́n tẹ̀kọ̀ mọ́ ha ìwọ̀n tẹ́ sí náà ní pé ìpayọ̀ ọlọ́run kò sí dírù ẹ sì sùúrù fàyín nílẹ̀ àmúrọ̀ kọ̀rí àlámọ̀ yìí bọ́lá wọn bá ti ń torí ayé ó súnmọ́ tọ́lọ́n bá fẹ́ fẹ́ jẹ́ kó lọ dáadáa lọ́pàá gbogbo bó bá ti lọ ọlọ́run bá ti fẹ́ jẹ́ ọlọ́run afáwọn àkójọ dáa nínú àwọn sọ̀rọ̀ ó ní pé awara ní báńkì ní mọ́rí rí àkọ́kọ́ pé yẹn jẹ́ òun náà ní owó ara ìmọ̀ kọ́ máa bu ẹnu àtẹ́ kọ́ máa bu ẹni tó jẹ́ aṣáájú rẹ̀ yálà aṣáájú ẹ̀sìn ni tàbí aṣáájú ayé kéèyàn máa bákan náà afọ àwùjọ àdúrà sọ́gbó mi ó ní pé ìyá fún wọ̀dá ànàlówó láà ẹ sọ́ra òkùnkẹ́ ọmọ akó àwọn aṣáájú fàyínà láàánà bò àlèhàlẹ́ kàn torí pé ìmáa làánà wọn àbúrò ni ó wa fún yín wọ̀ gbogbo tó gbogbo rẹ̀ hàn kẹ́rà tẹ́ ẹ̀ bá tó wà nínú nínú sí wọn kò sí ìkẹ́kẹ́ tí ó wa fún yín ju àdánù lọ torí pé tí wàhálà rẹ̀ bá dé èyí tẹ lẹ́yìn ṣe ní ẹ̀sìn gan ẹ̀ ní ìṣe mọ́ ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀. wọ́n wá bí apá àbúrò àdáàbá ike yá àbá dáadáa ọ̀gá ìfà lẹ́sìn náà wòye dàrọ̀ ẹ̀yìn ẹ̀mí ni mo máa la lọ dé. bó o làbí fẹ́ ṣe rẹ bàbá dáadáa nígbà tá a bá rí lọ́dọ̀ àwọn aṣáájú wa ìwọ̀n tí wọ́n ń ṣe náà sì nífẹ̀ẹ́ ọ̀ọ́lá ìrù àbá àbúrò àdáà sọ pé ẹ sì sùúrù ni ó fàyín nà ń lọ́ out tọ́lọ́wọ́n ọba ọba lékè ọlá tọ́ba jẹ́ nìkan tó yẹ pé ó rí lọ́dọ̀ wọn ìhun tó ṣe pé wọ́n ń ṣe lágbóró yìí mo tọ́lọ́wọ́n kó fi ṣe fún wọn náà ni pé ikú ni ó fi jà ọ̀wọ̀ fún yín ṣe sùúrù pẹ̀lú wọn àbọ̀rọ̀ ìlú jẹ́ra tá à ń gbé ní ọ̀sùn náà ní ojú ìwé one thousand and sixteen kọ́lá abu ishaq asèdíyàn rahimahullah àbọ̀ abu ishaq sọ̀rọ̀ yìí pé.

ẹnìkan àwọn ìjọ kan ò ní máa bú àwọn ayọ́nbájá ṣáájú wọn aṣáájú ẹ̀sìn ló jẹ́ ní àbá ṣáájú ayé àyàn àti kọ́lọ́wọ́n ọba ó ṣe é léèwọ̀ fún wọn káwọn ẹni ìsànú wọn máa dórí ipò ọlọ́run ó ṣe é léèwọ̀ fún wọn àbọ̀wọ̀ inú tíra wa àtẹ̀wé tíra àbáwa Muhammad abúrábẹ̀lú erikan abdulbab tí wọ́n ń pè ní àtẹ̀wé ní ìdí twenty one ojú ìwé two hundred and eighty seven àfàwọn àbó ìdílé àlàkàwòdà ní sọ báyìí pé ìyá kò wà tọ́wọ́n àdàdà ìmà ẹ sọ́ra o ẹ gbọ́dọ̀ máa gbọ́ àwọn aṣáájú yìí o wà ìnà tọ́wọ́n àlẹ́ yìí ìyàlẹ̀ ha àdẹ̀kọ́ torí pé ìmọ̀ jẹ́nìkan tẹ́ máa bú wọn tẹ́ máa tẹ́pẹ̀lé wọn àbúrò ńlá ni ó mú wá ẹ̀jẹ̀ tẹ́ gbọ́ ohun àdẹ̀kọ́ ti dín àbúrò ẹ̀sìn ni ó mú wá fún yín ẹgbẹ́ rírun kí tẹ́lẹ̀ nírọ̀rùn wọ́n lè ní ẹ má fi ohun mọ́sálásí mọ́ ẹgbẹ́ tí rùgbọ́n lẹ̀ tí ń já rọrùn wọ́n lè dáwọn fẹ́ rí rùgbọ́n lẹ̀ tẹ yín mà ibi sòkòtò yín ń fò sókè àwọn ìyàwó yín sì ń borí wọ́n lè lè kó sí ohun tó jọ ọ́ mọ́ nígbà tẹ́ bá jẹ́ nìkan tó sì pé kàkà kẹ́ máa ṣàdúrà fún wọn ìpìlẹ̀ ń tẹ́ ìhun tẹ́ ń ṣe ní gan ẹnì má sí mà ara ilẹ̀ sọ ìlú rẹ̀ ó mọ̀lẹ̀ kọ ilẹ̀ àṣírà irú wọn làwọn tó ṣe pé òfò ń bẹ fún o wọ́n sì pọ̀ nínú àwọn tó borí jù nínú àwọn tó borí jù lórílẹ̀ ìpẹ́ ìbẹ̀ ẹnu tíra tí a ń pè ní àmúwá ìdíkùnú ní ní òjìkẹ́lì ojú ìwé ọgọ́rin ní ojú ìwé èjì àfọwọ́ màrún òfò ní káfíńkì ọ̀sọ̀ báyìí pé wọ́n ń láàánú ìmọ̀ ọmọ òfin ìmọ̀ àdélò gbogbo ẹni tẹ bá sàṣèrí pé aṣáájú rẹ̀ lòun máa ń ní gbogbo ògbà gbogbo ògbà aṣáájú ni wọ́n máa gbogbo ògbà aṣáájú rẹ̀ ni yálà aṣáájú ẹ̀sìn ni aṣáájú tayé gbogbo ògbà aṣáájú yìí mọ̀ sí lọ́dọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gba ìdúró déédéé rẹ̀ ò ẹ gbọ́dọ̀ gbà déédéé wọn wá inú tọ̀bà ní ní ojú ewé àwọn alẹ́dùn àhàlẹ̀ sọ̀tọ́ nínú súnà àwọn tó bá jẹ́ aṣáájú wa ẹjọ́ máa mọ̀ dájú pé àdúrà lọ́yẹ káyọ̀ bá ń ṣe fún ọ nínú súnà lọ́wà aṣáájú ayé lọ́jẹ́ ni àbáṣáájú ẹ̀sìn ọ̀sán aṣáájú wa gẹ́gẹ́ bọ́lá ọba sọ pé àfihàn lọ́wọ́ àwọn àfihàn mọ̀tòwọ́n wọ olùrẹ̀ àmọ̀ ìmí ń kọ́ wọ olùrẹ̀ àmọ̀ ìmí ń mi àwọn olùmọ́ ní pé ọ̀nà méjì wọ́n gbé sí àwọn tí wọ́n jẹ́ aṣáájú yín àti àwọn tó jẹ́ aṣáájú yín bí ti tayé àwọn méjèèjì náà nílò ọba ẹsẹ̀ láṣẹ wọn àfàwà Imam Muhammad mọ́sálà ìbáyìí pé láwùká ní lánàá ẹ̀dá wà tó mustajaba tọ́wọ́ ẹgbẹ́ bá ń bẹ fún mi ní àdúrà àkẹ́tọ́ ẹgbẹ́ tí ń bẹ́ẹ̀ ti ṣe àfikọ́nà ọba ọgbà gàdà àwọn ẹ̀rí ha ní sultan àwọn tó jẹ́ aṣáájú iná ẹ̀ ní ṣe láṣẹ fún o tàbí mọ̀fádọ́ àkànbẹ tàbí ti ṣe ìṣẹ̀lọ́wọ́ ọgbọ́ yàrá kàá afáwa ahmed bin hanbali ìmáàmù ẹlẹ́ẹ̀kẹ́ ọyìn ó ní bá aṣáájú iná làwọn ṣe fún nínú ọ̀rọ̀ mi ọ̀sọ́lọ́ báyìí pé wàá ní ilà ádìhùn láhùn àìsí àmíyàn wọ́n ní pé àwọn sì máa ṣàdúrà fún ìyẹn fún aṣáájú ìtẹ̀síìdì wọ̀tàfíì pé kọ́lọ́wọ́n ọba ọ̀rẹ́ ẹ̀sẹ̀ kí ọlọ́run kó fi ṣe kòńgẹ́ ìdẹ́yìn ni wọ́n nà á ẹni ọba jẹ́ ṣáájú àwọn máa ṣàdúrà bẹ́ẹ̀ fún lóru ní àbí lọ́sàn-án wọ̀tà yìí bákan náà àwọn máa jẹ́ nìkan tó yẹ pé àwọn máa fẹ́ lọ́wọ́ bá fún pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ti ń gbé wá sọ́dọ̀ rẹ̀ máa jẹ́ nìkan sí pé máa rí sọ wà á rọ̀ ọ̀dáwò ìbàdàn àdáyé àfáwà ní pé kódà àwọn ọ̀rọ̀ yìí àti nǹkan yìí ọ̀rẹ́ ló jẹ́ fáwọn tọ́mọ́ ṣe pé mo bá ní àdúrà kan ni tí mo lè ṣe fún àwọn aṣáájú ẹ̀sìn máa ń sọ ìyá tó ha ìdílé àbèrè ìmá bí n bá ti fi àdúrà yẹn fẹ́ni kẹ́kà jẹni tó jẹ́ aṣáájú lọ aṣáájú ní í ṣe é fún kí ìdàlá wọ́n wá sọ fún àfa wa lẹ́yìn múná ìyá pé wọ́n fẹ́ pàdánù kẹyà àbá àlè kí ló dé tó sọ pé àdúrà kẹsàn bá mọ̀ pé yọ gbà olórí ló ń ṣe é fún pàrọ̀ ọ̀sán báyìí pé mọ́tà sàgáàtù ha fi nàfsí dáhùn tẹ̀jísì nìyí. torí pé wà àdúrà bẹ́ẹ̀ gbogbo gbà yóò ti bá ṣe é fúnra mi àdúrà yóò ní tayọ ọ̀dọ̀ mi mọ́tà sàgáàtù ha fi lè má. ṣùgbọ́n gbogbo gbà yóò ti bá ti sàdúrà náà fẹ́ẹ́ tọ́jú aṣáájú ọ̀sọ̀lá òní ìmá sọ̀lá òní ìbáàdì wọlé ìlà sáṣáájú bẹ́ẹ̀ ṣe lè dá da dájú pé àwọn ẹrú sìn ọlọ́run ọba àwọn ní ọjà ìlú ni ó sì nítumọ̀ ilé ìní ọ̀rọ̀ tí àwọn aṣáájú wa tí wọ́n wí fún wa nínú àsìn tó sì jẹ́ gbọ́dọ̀ mú lò á jẹ́ nìkan tí ipa fẹnu àtẹ́lù àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń lò dájọ́ ìlànà democracy àwọn ni wọ́n gba gbogbo ìjẹ́ fún wa gbogbo ẹni yóò tó bá ti jẹ́ aṣáájú wa ìjẹ́lá aṣáájú ẹ̀sìn ní àbítáyé pé bó o lẹ́ ṣe mú mi nírọ̀rùn bó o lẹ́ ṣe jẹun nírọ̀rùn bó o lẹ́ ṣe máa lò nírọ̀rùn títí yín bó o láti ṣe fún yín jíjẹ àbábọ̀ láti máa sanwó oṣù fún yín àwọn ètò ìdílé ayé nù bẹ́ẹ̀ ni àwa náà pé bó o lẹ́ẹ̀ṣẹ̀ mọ ẹ̀kọ́ ṣé wọ̀ bó o lẹ́ẹ̀ṣẹ̀ mọ ohun tó lọ́lá fún yín jù dèyí tí ọ̀lọ́lá tẹ́sílẹ̀ sí tó lọ́lá jù dèyí tó tí ọ̀lọ́lá lọ bó o lẹ́ẹ̀ṣẹ̀ fẹ́ mọ èyí tó ṣe pé wọ́n pé kọ yín lọ́rùn àti èyí tí wọ́n gbé kọ yín lọ́rùn bó o lẹ́ẹ̀ṣẹ̀ fẹ́ mọ àwọn ìwọ̀ tí ń bẹ lọ́rùn yín àti èyí tí ò sí lọ́rùn yín ọ̀rẹ́ yẹn ni kágbọ́ sí wọn ló ń kágbọ́ sí wọn lẹ́nu ìgbọ́ sí wọn lẹ́nu yìí òun ni ó jẹ́ kí ìlú ọjà ni ó jẹ́ kó ní túmọ̀ yàtọ̀ síbi tá a bára wa lónìí tó ṣe pé àwọn asọ́jà àwọn aṣáájú èpè iná làwọn wọn bá a ti wá ń mọ̀ wọ́n lépè kàkà fọ́sùnà fọmọ ìyá àjẹ wa ìṣe ló tún padà di pé ń burú sí fún wa ni o gbogbo àwọn sọ́jà ṣáájú yìí àwọn nǹkan wọn ti ṣe lọ sẹ́yìn á ní wọn máa ṣe lágbo wọ́n pé ẹjọ́ àwọn eléyìí ní oṣù ṣe é àwọn eléyìí náà tún débẹ̀ àwọn sì ń bẹ ń ta tẹ́lẹ̀ tí wọ́n sọ pé àwọn sì ń bẹ ń bẹ̀ tẹ́lẹ̀ orí nǹkan kan ṣe iná làwọn náà ń wí tá a bá débẹ̀ á ṣe é tá a bá débẹ̀ á ṣe é tá a bá débẹ̀ á ṣe báyìí á ṣe bá ṣàwo á ṣe kùkù bàbá àtàsùn àwọn náà lórí fíìdì tán àwa tá wà lẹ́yìn fíìdì á rí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà wà láwọn tí ò ti ṣe bẹ́ẹ̀ náà ní í kò sí ohun táwọn náà ní sọ tán kódà wọ́n lè máa sọ pé ọ̀míǹtì á máa fi fọwọ́ ni nígbà táwọn bá délẹ̀ kódà wọ́n lè máa sọ fún wa nípa pé kò yóò tẹ bá fẹ́ ṣe ẹ̀ nígbà máa dáná mọ́ ìṣe ni wọ́n máa gbé wá wọ́n ti dáná rẹ̀ oúnjẹ tó bá lẹ́jẹ tó bá lẹ́wọ̀ tọ́jọ́ pé a ṣàdúrà pé gbogbo ẹni yòówù tó bá jásáájú fún wa ọlọ́dà kó bá ṣàtúnṣe wọn tá a ṣàdúrà fún wọn nípa pé ọlọ́run ìwọ̀n tó jẹ́ ìwọ̀ wa dákúbà gbé sí wọn lẹ́nu dákújú wọn lè fún wa tá a ṣàdúrà báyìí fún wọn ọlọ́run ọba ọba àdékè ọlá àwọn tó burú jà wọn tí bá ń bẹ́ ń bẹ́ ọlọ́run bó tún gbé kò wá gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti sọ sáájú náà àwọn ọ̀rọ̀ tí mo sọ ṣùgbọ́n tá a bá ń ṣàdúrà fún wọn lóòrèkóòrè ibi tá a ń lọ àìdébẹ̀ gbogbo ìlànà tá ń lò ìlànà sílànà lélẹ́yìn ìlànà islam náà ní ìlànà wa ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ ní máa sọ̀rọ̀ lórílẹ̀ èyí pẹ̀ àfikún ọlọ́run ọba ọmọ sí i ṣùgbọ́n sọ́lọ́run ọba yọ́nú sí rárá o ọlọ́run ọba ọ̀yọ́nú sí democracy o ọlọ́run ọba ọ̀yọ́nú sí lákòókè délẹ̀ ṣùgbọ́n o ọlọ́run ọba ọba àlẹ́kẹ́ ọlá sí kẹ́kẹ́ bá ń tẹ̀lẹ̀ ìmọ̀ rẹ̀ pẹ̀ pẹ̀lú ẹ̀ ó sì fẹ́ fi jẹ́ jẹ́ àdẹ́wò fún wa ní pé bó o láti yege lórí àdẹ́wò náà tọ́nà bàbá wa mú àdéhùn kan wá á gbà á pẹ̀lú gbígbàgbọ́ wa bá ti gbé á gbà á pẹ̀lú pàápàá kọ́lọ́hún á sì gbà á pẹ̀lú pa àgbọ̀dọ̀ yọnu sí ìlànà kẹta ju ìlànà ọlọ́run ọba nìkan lọ. eléyìí lọ́fà tí a fa ọkùnrin ìfúnnu ìyá tó ń sọ̀rọ̀ yìí nípa pé láwùká náà ní ìdáhùn ọtún mùsàgáàlà máa sọ ìyá ìní sàdúrà náà pé ní kẹka o ẹni tó jẹ́ aṣáájú lọ wọ́n fi ń pé kí lọ wá ń fa ìrẹ bàbá ali kí lọ fà tó fi jẹ́ pé mo ti gbọ́dọ̀ sẹẹni ó ní pé gbogbo ògbà yóò ti méje sàdúrà náà fún ara òun gángan àdúrà yóò ní sáyọ ọdọ òun ṣùgbọ́n tóun bá fi àdúrà náà fún aṣáájú aṣáájú yìí tó bẹ́ẹ̀ ti dá ọdájú pé àwọn tí ń jáde ọjà ìlú ní oṣù kẹrin lápapọ̀ eléyìí òun náà làwọn lọ́wọ́ fún máa gbọ́ yé àwọn orílẹ̀-èdè kan wá tó ti fún wọn ti lè tuntun wáyé lọ gbogbo àwọn olórí wọn tí wọ́n ń débẹ̀ fún àwọn sẹ́lì àtòpa ni wọ́n lù wọ́n ṣùgbọ́n ìṣe ní burú ṣe fún wọn láwọn orílẹ̀-èdè wọn ṣé báwa ti ń fẹnu yẹ̀gẹ̀rẹ̀ wọn lásán ni àwọn ti ń bẹ tó ṣe pé bóò làwọn ṣe pa wọn bóò làwọn ṣe mú wọn kó lórí òye bóò làwọn ṣe gbẹ̀mí wọn iná ni wọ́n ṣe táwọn míì fi kú bẹ́ẹ̀ tí wọ́n fi gbẹ̀mí àwọn míì ṣùgbọ́n nígbà tí wọ́n padà má táwọn míì padà dé níṣẹ́ lọ padà burú sí èyí tí ó jìnà tí wọ́n ń tòṣe ní ìlú Libya wa kọ̀dá táǹpẹ̀ ní Gaddafi Gaddafi ti ń dẹ́ńbẹ̀ yìí tó jẹ́ pé nìkan tó ṣe pé a mọ̀ pé ìlànà ti ń lò kìí sí ìlànà Islam ṣùgbọ́n jẹ́ nìkan tó ṣe pé bí ti ń ṣe ó sì fẹ́ ẹsẹ̀ fún àwọn ọmọ ọ̀dọ́ torí pé ó fi ètò sí ìṣẹ̀lẹ̀ ìjọba rẹ̀ lọ́nà wo ó fi ètò sí pé gbogbo ẹni yóò tó bẹ jẹ́ nìkan pé pé yóò bá ṣègbéyàwó ìjọba ni ó mójútó gbéyàwó rẹ̀ ilé tí ó pè ó ti wà nílẹ̀ ọkọ̀ tí ó máa gùn ó ti wà nílẹ̀ ó sì gbéyàwó tán èèlò ni ó máa gbà lówó oṣù ó ti sẹ́kújọba kò sí sẹ́kújọba tó bá ti sẹ́kújọba owó rẹ̀ ó ti gbé pẹ́ẹ́lí sí i àti gbogbo àwọn ìlànà èyí tó fi ilẹ̀ wọ́n ní pé sóhun nìkan lọ́mọ ọ̀sẹ̀ ni òun ní ti ń ṣe é bọ̀ láti ibi tó ti ń tó ogójì ọdún ẹjọ́ ló ní o ṣe rárá o ti fẹ́ sọ̀jọba ìdíjọba tiẹ̀ ànígbà àfẹ́ àgbà ẹyọ kò ń bẹ̀ bí ọ̀gá ṣe yọ ẹgbẹ̀mí ẹ̀ wọ́n gbẹ̀mí ọ̀sẹ̀ ìta àwọn ẹlòmíì débẹ̀ àwọn òwòsù àwọn ọ̀rá tiẹ̀ lọ́padà jẹ́ fún wọn ìlú wọn burú jù ló ti wá lọ báyìí ọlọ́run má ṣe ló ti wá bẹ́ẹ̀ o ọlọ́run má ṣe ló ti wá bẹ́ẹ̀ o àwọn ọmọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń lọ ọbẹ̀ àwọn náà ti máa rí lórí Facebook wọ́n ń kí pé pé ìjọba Nàìjíríà wá gbà wá ìyà là ń jẹ nílùú yìí táwọn èèyàn bí ọlọ́ọ̀dẹ̀ tẹ́lẹ̀ àwọn tá a wà lórílẹ̀‐èdè yìí bá sọ pé bóyá a ti tún jìyà yìí wàláyà máa tún gbádùn àwọn máa tún gbádùn ọlọ́mọdé àárín ìyà láíláí gbogbo àwọn ohun tó jẹ mọ́ ẹ̀tọ́ wa ọlọ́dàkùnbà gbàlọ́dà àwọn aṣáájú wa àfa wa àlùfòlẹ́ ìgbónú ìyá wọ́n sọ̀rọ̀ ìfún wa nípa pé fọ̀sọ̀dá òní ìmá ẹni wọ́n bá

tí ní agboolé rẹ̀ òun ni baálé ilé òun ni baálé àdúgbò òun lọ́ba àdú òun ni máàmù àdúgbò òun ni máàmù ìlú òun ni máàmù ìpínlẹ̀ òun ni gómìnà òun ni òun ni chama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà òkú aṣáájú èyí tá máa ń bára wa ọlọ́dẹ̀bí sọ báyìí pé ìdá ọ̀rọ̀dà bá obìnrin àmì ẹ̀yìn ọ̀yọ́rọ́ tọ́lọ́wọ́n bá bá gba dáadáa tọ́ bá dáadáa tọ́wọ́ olú aṣáájú kan jáàlá láhùn wà sí irun sídìkè àwọn alámúlégbé rẹ̀ àwọn asọ̀mọ́gbé rẹ̀ lọ́nà wọn bó sí tí wọ́n wá sí lódodo èèyàn tẹ́ bá rí pé aṣáájú fi hàn dá àwọn tí ń tẹ́lẹ̀gbẹ̀ rẹ̀ ní ẹkí èsì àwọn yẹn ní ọ̀dá òjì kan sáájú ọ̀dá alẹ́ àwọn ẹnìkẹ́ wá gba onífẹ́rẹ́ alẹ́ ọmọ àbí tó ti ọ̀dá àwọn tó ìjọba ọmọrùn máa sún ọ gidi ìjọba Usman amagbádùn ẹ kí ló wá jòdò jẹ pé lórí lásìkò rálì gbogbo ẹ wá lè tuntun báyìí àfáwọn wa ni sọ pé bẹ́ẹ̀ ni ó yẹ kó rí bẹ́ẹ̀ ìjọba àwọn tẹ wí yẹn ọ da ìjọba àbúgbàgbé da orí fáwọn ta ṣe ajẹlọmúlégbè rẹ ni àwa sọmọgbè rẹ ni àwa náà da làwọn fi da ìjọba umaru da kò lè má rí bẹ́ẹ̀ àwa ta ajẹlọmúlégbè wọn ni àsọmọgbè wọn ni àwa náà da làwọn náà fi da ìjọba ọ̀sùnmọ́nù dá kò lè má dà torí pàwọ́tà já àtọmọ́gbé wọn ní àjà làwọn náà fi dá ìjọba tèmi ọ̀wá dá kò sàdédé má dà torí pé ìtẹ̀ ẹja sọ gbogbo ìlú ìtẹ̀ yìí ní ọ̀já ní òsì ìjọba tèmi ní ọ̀já padà ọ̀rọ̀ ọ̀rọ̀ òwúwá dá ìjọ ìjà àwọn aṣáájú wa ní nínú tẹ̀sán tó ti pé wọ́n darí wọ́n darí titayé wọ́n darí tẹ̀sán papọ̀ lẹ́ẹ̀kan náà yàtọ̀ sí bí ni nínú kan máa darí tẹ̀sán lọ́tọ̀ tàbí kọ́ máa darí ìfàyè lọ́tọ̀ àwọn ẹlẹ́bí wa kọ̀ọ̀kan mọ́tò àgbà sọ̀tọ̀ wa sọ̀rọ̀ ìpè tọ́lọ̀ bá gba dáadáa tó bá gbà lérò fún ṣáájú ká ìwọ̀n tọ́lọ̀ àwọn ṣe fún náà ní pé àwọn asọmọgbé rẹ̀ àwọn ni wọ́n jẹ́ olódodo èèyàn olódodo èèyàn ni wọ́n jẹ́ ìwọ̀n tá a máa bí ẹnì kọ̀ọ̀kan wa náà ni pé àwọn aṣáájú wa yìí tí wọ́n dà bí wọ́n dá tọ́ba yẹn pé wọ́n bá dá àwọn asọmọgbé wọn yẹn kíyèsí o tí wọ́n bá kù díẹ̀ káàtó àwọn àsọmọgbé wọn náà ní ọ̀dà ni wọ́n kù díẹ̀ káàtó torí pàdébí àmọ́hámọ́ sáárà sọ́dá ó ní pé ẹni tá a bá yan àsọmọgbé rẹ̀ tó bá dúró lòdò tá a yẹn tì ìrìnà sí àdákara tọ́ba ìjẹ́ pátá bí ẹ bá gbàgbé nǹkan kan kó ṣe wọn rẹ̀ létí wà ìdákara àhánà tọ́ba rẹ̀ sí láti pè nǹkan dáadáa wọn rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ àìmọye nǹkan lẹni tó jẹ́ sáájú wa lórílẹ̀-èdè yìí ló ṣe dérí ẹ̀ kó wọn ó ṣe é ó sì gbìyànjú ẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ àtọmọgbé rẹ̀ àmọ́ bóyá àwọn òjò orí ṣe gbọ́rọ̀ mi dáadáa o àmọ́ bóyá àwọn òjò orí ṣe ṣùgbọ́n bẹ̀rẹ̀ ń ṣe léjọ́ rà níbi wa Muhammad sọlọ́dà ni wọ́n sọ́dà pé tọ́ba ẹ̀kú wọn bá dá tọ́ba gbàgbé wọn rẹ̀ létí tọ́ba rẹ̀ létí tọ́ba rẹ̀ ìdá àwọn ọ̀dàbí ìpọ́nrọ̀ dáadéka ṣùgbọ́n tọ́nà bá bá gba ìdàkejì tó bá gba lóòpẹ́ olórí kan aṣáájú kan ìmọ̀mù mọ́sálásí ni baálé baálé ilé lọ́jẹ́ ni baálé àdúgbò lọ́jẹ́ ni ọgbà àdú lọ́jẹ́ ni jáde lọ́wọ́ wà sí ṣú yóò tọ́nà bó ṣe fún náà ni pé àwọn asọmọgbé rẹ̀ wọ́n jẹ ní àwọ̀ ẹni ikú ni wọ́n jẹ ìnẹ́sì àdámiyọ̀ tọ́bẹ̀ gbàgbé mò ní rẹ létí àbẹ́jọ ti tẹ́lẹ̀ tọ́bẹ̀ gbàgbé mò ní rẹ létí wàyí dákàrà dámúyọ̀ ẹ̀nìwó tọ́bọ̀ tí wàá rí dúpọ̀ ẹ̀ pé mo máa fẹ́ ṣe kẹ́báyì wọ́n máa fẹ́ ṣe kẹ́báyì wọ́n máa fẹ́ ṣe kẹ́báyì gbogbo bí òṣèlú náà ti yọrí ilé ni wọ́n máa wá fún wọn ò ní rẹ lọ́wọ́ lórí ẹ̀ àfa wà kó dáwò ilé ìlú pé adé sílẹ̀ jáde tí wọ́n sì bá jẹ́ lóńtẹ̀ pàdé sílẹ̀ lọ́la àbíà àfa wà àbí ọ̀sán ìpé ẹ̀mí ìtúrọ̀sọ́ lọ́pàá ìlú àgbà àlọ́sọ́nà ìyẹ̀kọ́ ọgbọ́n tó ń sọ náà bá sọ báyìí wípé wọ́n ní àhánà sùntọ́ àhánà òlọ́ ẹni ìyóhùn tọ́bẹ̀ yẹpẹrẹ aṣáájú kan ọlọ́run ọgbọ́n yẹpẹrẹ òun náà ẹwà jẹ́ kí sáwọn ti ń súnṣèlú bóò ni wọ́n ti fẹ́ jẹ́ nìkan tẹ́ ipá wọn ni wọ́n sì ń ìjọba democracy tí ọba yé wa lágbègbè yìí gan lásán ó ti tó ká fi sọ pé ọjà nílànà táwọn mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé ọjà rárá torí pé àlejò ọmọ ọmọ sáré ọsọsọ báyìí pé wọn ní àhánà sùntọ àhánà ònà ẹni yòówù tó bá fa ọgbà aṣáájú kẹtọ fọgbẹ ẹyà tó fọ ọkọ ẹjẹ ọlọ́wọ́n ọkọ ọkọ tiẹ̀ náà jẹ́ tọ́ba ìpele ilé kalaba mú ní bí a aṣáájú lórílẹ̀ yìí ó ti tó wa láti jẹ́ pé abájọ táà fi ń wo báwọn kan ti ń bọ̀ wá bóyá wọn da táwọn ní oṣù dé bẹ́ẹ̀ tó jẹ́ pọ́ kàwùnkàwùn náà tó ni torí pé àwọn tí ń bẹ ń bẹ lọ́jọ́ kejì àná àwọn náà fẹ́ ní yẹgẹrẹ wọn ni àwọn náà fi dé bẹ́ẹ̀ àwọn náà ń bàbá wọn náà dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí rùn létí ọ̀rọ̀ yìí ṣe ó ṣe dèédé agbárí tiwọn náà àwọn tí ń bọ̀ lẹ́yìn tiwọn náà táwọn náà bá ṣe bẹ́ẹ̀ fáwọn náà báwọn náà bá dé bẹ́ẹ̀ ń kọ́ ohun tí ó ṣẹlẹ̀ fáwọn náà nù ó fi jẹ́ pé ìlànà ọlọ́run ìlànà sàlẹ́dùn Muhammad sallallahu alaihi wasallam òun náà ìlànà tó fi ń dáa jù nípa pé bò láti so lórí bò lólórí ó ṣe débẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ́sára yìí pé ọ̀nà yòówù tó lórí ọgbà débẹ̀ tó bẹ́ẹ̀ ṣe débẹ̀ tán ó ti dolórí fún wa náà lò àfàwà fánimúnà àárín àgbàgbà árí wọ́n sọ̀rọ̀ abáyé pé wà láàrin ìlú kìtà kìtà ètùtà ọ̀sẹ̀ tó ká máa bá àwọn olórí ká máa bá wọn jà ká máa bá wọn jà tàbí ká máa kéde káàkiri ká máa ká máa la sí ilé ayọ̀ ìgboro káàkiri nígbà àfẹ́ kò sí lánà ìlànà ìsúná wal jama'a ká máa wá kò tẹ́sí káàkiri pé rárá o àfẹ́ o ìjọba wa yóò dá tàbí ìjọba wa yóò súnwọ̀n ká pè ní rálí ká máa ké káàkiri bẹ́ẹ̀ kò sínú ìlànà ìsúná wal jama'a pẹ̀lú ẹ̀kọ́ wa tẹ̀ gbọ́wọ́ dà sókè wọ́n lọ bá wọn jà wọ̀dá òrójú alẹ́ ìwà ìdára ẹ̀ ti gbọ́dọ̀ jáde kó olóbi àfẹ́ kótàkọ́sà kò sì sí kótàkọ́sà kò sì sí àbòsí wo ni fi ń tó kẹ́ni tó jẹ́ aṣáájú wa kọ́ má jẹ́ olùjọsìn fọlọ́wọ́n ọba àbòsí wo ni fi ń tọ́ bẹ́ẹ̀ gbogbo ohun yóò tó bá rí ọ máa ṣe alákòsí náà sì ni ànábì wa ni pé kí wọ́n ṣàbòsí fún yín ẹ gbọ́dọ̀ má tẹ̀ láṣẹ wọn o àbúkọ́ bá

abẹ́lẹ́ ọ̀hún kọ́nà ọ̀pá kójú ká gbàgbọ́ yẹ ẹsẹ̀ rẹ̀ kó sì já lé lò akólókọ́ ní ká àgbà àṣekúlá rẹ̀ lẹ́kùnwó ìṣá ìbùsùn náà lẹ́kùnwó ìṣá الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عدا الله أتكلم عن محمد صلى الله عليه وسلم كان الله عليه وصحبه أتوقع مسلفه Eléyìn àkọsílẹ̀ ìta abáládà àwọn olùmọ̀. Bẹ́ẹ̀ lẹ́sìn ni a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ti pé ìjọba sáàjọ lórílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ pé ìjọba pè é lọ sáájú à ń sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn àwọn èèyàn bàbá gbọ́ lórí ẹ̀ látara àwọn ọ̀dà wa tó wà lẹ́yìn bí ìpè tó wọ́n jẹ́ lẹ́sìn tí wọ́n láwọn fẹ́ lọ sí gbogbo wa náà ti rí ipò wọn padà já wọn padà já sí lókè wá jẹ́ sọ pé tẹ̀sí ló ń ṣe sọ bẹ́ẹ̀ fún o ò ṣe tẹ̀sí àwọn tó yẹ kí wọ́n fẹ́ẹ́ fi ìjọba lórílẹ̀‐èdè yìí àwọn fẹ́ẹ́ fi ipò kan lórílẹ̀‐èdè yìí àwọn fẹ́ẹ́ ra àwọn tí ó tu ipò kan lórílẹ̀‐èdè yìí tọ́nà ọba ní pé wọ́n lọ́wọ́ ṣe ọ̀rọ̀ tó fi máa tọ́nù má tayọ agbègbè yẹn ṣùgbọ́n bá sọ pé wọ́n fẹ́ẹ́ fi ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn lọ ṣe ẹ̀yin fẹ́ẹ́ mú ẹ̀sìn yìí wá ẹgbẹ́ tún ṣe ẹgbẹ́ ṣàtúnṣe rẹ̀ kò sí òdodo pẹ̀lú alábòjú rẹ̀ ọmọ àtòrí ní ìsìn àwọn ẹlẹ́hàn jó pẹpẹtẹ ọ̀sán tó lọ́wọ́ kẹlẹ́ káàrà mo ò wí fún mi o lásìkò ìgbà tó ń fẹ́ dípò kánsẹ́lò sí kánsẹ́lò tó pọ̀ la ọmọ àyà mi lẹ́nu pàdùbá ẹ̀ lẹ́ àfi jó sí ibi èyí ló pé sójú kó ó kojú pátápátá ni o ó kànlẹ̀ bàjẹ́bàjẹ́ tó nílùú pẹ̀lú síndì mo ní mo máa rògbò ààrẹ mà ní ìjẹ́bàjẹ́ ẹlẹ́ àfi jó sí tààrà ìmọ̀ bóyá lẹ́ àlú ó ti rẹ sọ rẹ yàtọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ àdẹ́dẹ́ à ń jẹ́ o ó fi jó sí tààrà kódà mi mọ wà wọ́n sọ pé ẹjọ́ kẹrin màá lọ́gbọ́n tẹ́lẹ̀ ayé wọ́n ta ìyàwó làkàtúntò máa ní tó ṣe látàrí ilé yìí sọ pé wẹ́ẹ̀sì ló ń ṣe ń bẹ́ ọ gbogbo àwọn tí wọ́n lẹ́sìn tí wọ́n lọ wàlúùláyẹ̀ tí wọ́n ti jò bí ìrírí ẹ̀jẹ̀ kan nílẹ̀ Yorùbá yìí tó wá jẹ́ lọ ọ̀hún ó lóun sóde ló dá sí pátápátá láyà tí wọ́n jò ní òun fún ìjò pátápátá tẹ bá lẹ́nu kan sọ fún mi òun tẹ bá lẹ́nu kan sọ fún mi kò sí ìrìn láti mú ìlú wa yìí gbogbo àwọn tó dá sí pátá tí wọ́n kó tẹ̀sí tá pátí tẹ́ wọ́n sí wọ́n ti jò yẹn yẹn àwọn ọlọ́run ọba ló kún ló fi wá jẹ́ pé gbogbo àwọn tá à ń jẹ́ sì yọ lọ́wọ́

ìwọ́n tá a sọ fún wa ni pé àwọn tó bá jẹ́ mùsùlùmí tó wá wà bẹ́ẹ̀ kò sì sọ́kọ́ tá a fẹ́ jẹ́ ọ̀kẹ́ nù àwọn náà ọ̀kẹ́ nù wọ̀nyí lè ló ti padà débẹ̀ ọ̀wọ̀ àwọn èyí tó ti fẹ́ owó pé kò sí tí ọba tiẹ̀ kí kò ní sọ pé ìfẹ́ tiẹ̀ má kí kò sì ní bí ọba tiẹ̀ kọ́ nǹkan kan nu mọ́sálásí ìjọba wà lẹ̀ tẹ́lẹ̀ kò ní wo àwọn yẹn ni ó fẹ́ kí ẹ̀sẹ̀ kankan wọn ẹgbẹ́ lórí ó ti jáde àwọn yẹn ni ó wò ẹni tó wọ pé á ah, báwọn gbogbo àwọn tí ń bẹ́lẹ̀ yìí bá jẹ́ fáburú ń bẹ lọ́dọ̀ wọn èwo tún láburú ti ètú fúyé àkọ́kù dọ̀rọ̀ rẹ̀ aburú méjì ọ̀sọ̀dọ̀ àwọn wòye tó fúyé òun ni omi ìgbòho eléyìí náà olùkọ́ kọ́ wa wípé òun náà ní ká ti máa lò kìí ṣe pé ìlànà wa ṣùgbọ́n wọn ta pápá gbà láwùjọ wa ta rínú a sì máa mánéjì a sì kọkẹ̀ kọ́ a máa mánéjì wọ̀dẹ́ líka á pè òun náà ló ti fi lè dúdú gbàgbọ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ máa yẹ kéde pé tí lòun ṣe ń bẹ owó gbogbo àdé máa ń sọ ẹni wọn bá sọ pé tí lòun ń ṣe mítìn tẹ́ máa ń ṣe tí wọ́n bá yọ pé ṣe ni wọ́n mọ fẹ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kó o ṣe alihamidulilá alihamidulilá ọ̀sán asalaamu aleykum wa rahmatulah ọ̀pọ̀ bẹ́ẹ̀ ó rí kí wọ́n ti máa kojú náà wípé a ah, máa ti mọ́sálásí ọwọ́ ọdún mẹ́rin sọ̀rọ̀ wá sọ pé alátẹ̀ẹ́ alátẹ̀ẹ́ ti bí. èmi yóò bá ti gbàgbé fóun ti kú ọmọ aláàbí wà lọ́rẹ̀ kó títí wọn máa fi wọ́n lò bí kò bọ́ wá sọ pé mo fẹ́ sọ mẹ́ta alátẹ̀ alátẹ̀ ò ní pẹ́ bẹ̀rẹ̀ alájọ́ lórí eléyìí ó dẹ̀ gbọ́dọ̀ pé kó àwọn tí wọ́n máa tí wọ́n máa gbé tí wọ́n máa gbà sí alọ́wọ́ kí ẹ gbọ́dọ̀ gbé ní lọ́wọ́ bí wọ́n ti wí fún ọ nù ó fi mọ̀ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tayé lásán yìí ọ̀rọ̀ táyé lásán ni kìí sọ̀rọ̀ ẹ̀sùn ọ̀rọ̀ pé wò ní èmi ní oúnjẹ jẹ́ pé òkèlè ni ó mọ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ ẹni ọba délẹ̀ ọba pọ́n ọlọ́run ẹjọ́ pọ́n láti bẹ̀rẹ̀ ìgbó wọn ni èyí ti gbogbo àwọn tí ń lọ ọbẹ̀ ní ń kún fún àwọn díẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ìyà ni wọ́n ń gbé bẹ́ẹ̀ láì fi kóńgò méjì wọn dààmú dààmú ó tó pin tó tó tọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ìyà ni wọ́n fi yín jẹ àárín ẹ má ti pọ̀ lówó ṣùgbọ́n mo mọ̀ pé èsì ẹ̀sìn ọlọ́run ló ṣe ń bẹ́ wọn kó o sì mọ̀ pé ọ̀ gbọ́dọ̀ fífẹ́ sí ọkọ̀ ọmọ ń bẹ̀ ó bẹ̀rẹ̀ bọ́ ọmọ ń bẹ̀ ọ̀dẹ́rẹ́ bàjẹ́bàjẹ́ yìí ti tún tẹnu mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ní òbí wọn látara òṣèlú yìí wọn ò bí wọn rárá ọ̀sẹ̀ nínú ẹnìkan ní sọ̀rọ̀ yẹn fún mi ó ní pé bàbá rí dáa ní ah, olóṣèlú ti ní òní já. Ah, láti jẹ́ ọmọ ti tọ́jú bí ìrìnlẹ̀ wọ́n ti júbà. nínú àbúrò rẹ̀ wá fọ́ mi sí i nígbà lónìí. ìrẹ́ bàbá bóyá lọ́mọ báyìí mọ iye jímọ̀ ló ní kí. ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú iná ni wọ́n máa ń gbé gbogbo àwọn kẹ̀kẹ́ wọ̀nyí láàyè kò yí àdúgbò táwọn ó lè ju bí ìṣe sọ fún yín lọ àwọn tó àwọn tí bẹ́ẹ̀ súnmọ́ wa tí wọ́n ti ń sọ ọ́ pé ọ́ ẹ máa bá abẹ lọ fẹ́ ń fi hùn tó ìpínlẹ̀ ìkọ̀ọ̀kan ìgbàgbé ti kí kí dáadáa bẹ́ẹ̀ ọwọ́ àdórí ọ̀dọ̀ ọ̀sẹ̀kẹ́ sí ìpínlẹ̀ ìkọ̀ọ̀kan ẹgbẹ́ ti jẹ̀bi kọ́kọ́ fún wọn lẹ́ ìwù tó bí ọ̀nà rí bẹ́ẹ̀ àìmọye èèyàn ni ọ̀dá ti tọ́nù wọn bá ti kẹ́ wọn láwùjọ táwa yìí ṣùgbọ́n gbogbo báyìí owó orí ọjẹ́ sáàlùkọ gbàgbé ẹ̀sìn rẹ tó bí ṣe gbàgbé rẹ yóò lé owó ń jọba àti àmọ́ àdínú ayé ló ti lé o àbẹ̀lọ́ gbogbo àwọn tí ẹgbẹ́ yọba ṣe dáadáa fún ayọba ṣe sórí ipò àwọn tí ń bẹ ń bẹ lọ́wọ́ ọlọ́dà púpọ̀ wọn mọ̀ ọ́n ṣe àìníwọ̀n ṣe mọ́ ọlọ́dà pàdé wọn rí ọlọ́dà fún gbogbo dáadáa tó yẹ yẹ wọ́n ṣe fún wa bá gbé sí wọn nínú ẹ̀mí aburú aburú aburú tí wọ́n lérò báwọn fẹ́ ṣe yálà sí inú ìlú tàbí sí inú ẹ̀sìn wáyé ọlọ́dà pàdé mú lè ṣe láíláí ọlọ́dà nípa yọ̀rọ̀ mi ẹ̀dá kòkòrò ọlọ́run ọ̀kan náà wọn ìyá kan wọn wá bá mi nílé wọn ti dó mọ́sálásí látàárọ̀ di kí wọ́n júwèé lé fún wọn ìyá táwí wọn ní ìṣòro tó ní agbára lórí ọmọ ọmọ wọn ìṣòro náà àwọn ìwé tí wọ́n mú ní ìṣe wọ́n fi lè ní pẹ̀lú gbá ìṣòro ńláńlá náà ìṣòro tó tọ́ kódà mo pa fọ́tò yẹn lọ́wọ́ wọn fọ́tò ọmọ náà ọ̀tẹ̀ pé tí wọ́n yà láti fi pípa mọ ìṣòro tó ní gbogbo àtà bá mi lọ́ọ̀ká ojú ilé ìyàgbé rẹ̀ ó ti bọ́ sí òkè fúnra rẹ̀ wọ́n wá fẹ́ ṣe operation kò torí pé kò rí ìgbéyà rárá tí fúnni ti ga wọ́n wá lọ́pẹ́ṣẹ̀ ni wọ́n ti fún wọ́n sì wọ́n lọ wá half of million wá wọ́n wá wó pé nínú àwọn ọmọ fún wọn mọ̀ràn pé ẹnu àwọn mọ́sálásí ṣíṣe ètìtì níyì àwa tá à ń lọ ọbẹ̀ lámọ̀ ẹni ọba lọ ilé tó bá rí ìṣòro tó pọ̀ àwọn ẹlẹ́sìn míì wọ́n ti gbé ìlànà síbẹ̀ wọ́n sọ pé ọba ti lè tẹ̀lẹ́sìn wa jẹ́jẹ́lẹ̀ láàjọ ọlọ́run kódà ò ní wàhálà kẹta wọ́n sáfẹ́ sí wa wọ́n sáfẹ́ sí wa àìmọye mọ́lá àpá àkàtẹ́ gbọ́mọ ara ọmọ rẹ̀ ní ọ̀yá bẹ́ẹ̀ tó gbọ́mọ rẹ̀ lọ tó lóhun tó tó bí oṣù mẹ́rin tàbí oṣù bíi márùn-ún níbẹ̀ tí wọ́n wà níbẹ̀ pámánẹ́ǹtì àtúntí pé wọ́n ń lọ lọ́sẹ̀ tí ti bèèrè lọ́sẹ̀ mẹ́ta mẹ́ta débi pé wọ́n fi wọ́n fojú wọn rí nǹkan tí ó gbọ́n tí ó gbọ́n wọ́n sì tún bẹ̀rẹ̀ sí sọ fún ọbẹ̀ ẹ̀sìn tẹ̀sí wa tẹ́lá ẹ̀sìn tẹ̀sí wa ń tẹ̀ wá lórí ọmọ yìí tí ó tẹ́lẹ̀ láti ẹkùn yín lọ́dọ̀ wa eléyìí kì í sọ fún wa láti jẹ́ pé ẹ̀dá gbogbo ohun tá a bá níta lè fi ìyá wa yìí lọ́wọ́ ẹ̀dá fẹ̀fẹ̀ wa gbà nígbà tá a bá ti dúró tá ọlọ́run ọba àlejò ọlá kò ní fi agbóhùn kò ní fi ṣe wá kò ní fi agbóhùn kò ní fi sàwọn ọmọ wa eléyìí ni mo lọ jẹ́ pé ọ̀nì ọpẹ́ àwa mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ ọ̀pọ̀ gan-an tó ọba gbogbo owó náà tó ọba gbogbo owó jẹjẹ àlàáfíà tó lọ́wọ́ bá ṣe fún un yìí ń kọ́ àlàáfíà sì ní ọba ara ni o àlàáfíà ni ó ga jù ó ga jù yára tó a ṣe wíwíwí ṣe kú tọ́lá bàbá lè gbàjọba ipò tó wà lọ́wọ́ òun tó fà láàfíà rọ́pò rẹ̀ ó lo eré lọ́dọ̀ òun fi ipò tó pé òun tó fà láàfíà lọ àbẹ̀lọ́hùn àlàáfíà tó jogún fún wa ọlọ́dà fún agbára lọ́wọ́ wa o àwọn sára ń ní dápọ̀ àjogún àlàáfíà fún wa o àwọn sára ń ní dápọ̀ àjogún àlàáfíà fún wa o àwọn tí ń sunkún lọ́wọ́lọ́wọ́ dápọ̀ àṣẹ fún wọn di ẹ̀mí o àwọn tí ń banújẹ́ lọ́wọ́lọ́wọ́ dápọ̀ àṣọ bàdújẹ́ wọn dáyọ̀ dápọ̀ bá wa pa wọ́n lẹ́nu gbogbo àwọn tó jẹ́ àwọn aboyún dápọ̀ àwọn tó bá wà nínú kẹbá àtàlékù kẹ wọn àwọn tó bá wà nínú yàrá amúyàpọ̀ lórí wọn gbogbo bá a bá ṣe lọ tá a bá ń bọ̀ ọlọ́dọ̀kùn akọni ìṣọ́ ìṣọ́ wa májà rẹ̀ tí májà rẹ̀ ti ṣe kùn bẹ́ẹ̀ wa májà padà àtàkùn májà kàkó ṣe kùn bẹ́ẹ̀ wa ẹni tí ẹ ti tẹ́lá májà ṣe kùn bẹ́ẹ̀ rẹ ẹni tí ẹ ti tẹ́lá májà ṣe kùn bẹ́ẹ̀ rẹ ọ̀bàdà àti ìrẹsì rẹ̀ ní àkàtàlà ọ̀bìnrin àti ìrẹsì اللهم اكبر الله اكبر اشهد ان لا اله